نعم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد آه، هذا صفه الله نعم ìbéèrè alákọ̀ọ́kọ́ ó الله ọlọ́wọ́ bá sọ pé islam lẹ́nu عليه darí ayé pé ànábì sọ tí a lè mọ̀ pé ìgbẹ̀yìn ayé ni a wà yìí kódà ọ̀sọ̀ táwọn tí wọ́n pè àwọn aláǹdá bí ọlọ́run pé àwọn ẹ̀rọ tó ń ṣàlàyé pé wọ́n ti wọ́n ti pọ̀ tó wípé nínú ìyẹn ní ìsinmi ṣé dídarí ayé ìsìláàmù wọn náà báwo ni yóò ṣe jẹ́ àbí tó ṣe rí dídarí ayé ìsìláàmù ànábì ó ṣàlàyé rẹ̀ tí ó alábà ṣẹlẹ̀ báyìí bí ó ṣe ṣẹlẹ̀ tánàbì sọ kódà ibùn gbà tánàbì ń sọ̀rọ̀ yẹn àwọn mi rò pé nǹkan tí ò ní pẹ́ rárá ni ní àwọn àkùrọ̀ tó sá tánàbì sọ ọ̀rọ̀ ìlú ní orúkọ nígbà tánàbì ń sọ̀rọ̀ kíní kéńjẹ́ mọ̀síṣẹ́ dẹ̀jáàlì wọ́n ní àwọn ń kí bóyá ó ń bẹ lẹ́yìn ìjì báyìí ó padà yọ sáwọn ìdìpín àti ìdàjálù sí ìgbàdì láti one thousand four hundred and forty seven ṣèdébìsì. tó òun ni pé píparí ayé kò sẹ́nìkan tó lọ́gbà tí ó jẹ́ àmọ́ àwọn èyí eh, tí ànábì sọ tí ó jẹ́ àwọn àpẹẹrẹ àpẹẹrẹ àpẹẹrẹ wọn ní òfin dé wọn ní òfin dé. tó ṣẹ́bà ń ka síra náà àwọn yóò sọ pé á ah, nǹkan nàbí ni ó bẹ́ẹ̀ tó òun ni pé nínú nǹkan tá nàbí sọ ní tó bá dìgbò ní ayé tí wàhálà bá ti pọ̀ ọkùnrin tó jáde mahad lẹ́nu jẹ́ mahadi ànábì sọ pé kódà orúkọ rẹ̀ yóò ṣèlúdú kọ òun ni kódà yóò lọ kọ bàbá rẹ̀ Muhammad bin Abdullah sọ̀hálù súnmọ̀ ní táwọn nínú yẹn àwọn ṣíà tí wọ́n sọ Muhammad bin eh, aliyu ní nǹkan ní títí wọn tó wọ́n mi pé lára ń ti ń jẹ́ àti bọ̀tara yìí òun ara rẹ̀ ní ọ̀rọ̀ mahadi alẹ́bí ni yẹ́múlá olùárọ̀bọ̀ àìdínlẹ̀ bẹ́ẹ̀dà máa múlẹ̀ jẹ́wọ́rọ̀ ni òun ni yóò wá ṣàkóso gbogbo àbòsí tó bá ti káyé lẹ́yìn ìgbà tí ó ti kún fún òjòrò tí wàá gbé dọ́gbadọ́gba dé. tó lẹ́yìn ìgbà yẹn nùdún Ìsá alayhi salam yóò ṣẹlẹ̀ tó khuruj masih dajjal yóò ṣẹlẹ̀ tó gbogbo àwọn nǹkan yẹn iná làásì sí mi tó bóyá nípa ayé ti súnmọ́ tó bá wọn àti káwọn nǹkan yìí ń ṣẹlẹ̀ náà tòtò bá ti kó wá tanyányán òun náà ni pé ànábì tó ní dábàá kó tó jáde tó dẹ́lẹ̀ náà òun ọmọ yọ níbi tí ń yọ títí wọ̀ òní yọ níbi tí ń yọ títí wọ̀ ló sì máa yọ bí nǹkan báyọ̀ ó ṣọ́kù tó òun náà ni eléyìí tó kí wọ́n rò pé àwọn ìránù yìí bóyá àwọn ni àwọn tí wọ́n ní wọ́n darí ayé àwọn ọkọ̀ òun àpídà àwọn eléyìí wọ́n bá yé jẹ́ ni o wọ́n bá yé jẹ́ ni tó wọ́n sọ̀rọ̀ bí kèfì rí ni ọlọ́wọ́ àìlà. náà wọ́n ní ọ̀rọ̀ boko haram nípa àwọn gbọ́ wípé bóyá àwọn western làbáwọn kan ni wọ́n ń sọ ọ̀rọ̀ bó kálukú náà ṣe ń gbọ́ náà nìyẹn. ètò clear ni pé ẹni tó bá ń gbé níbẹ̀ tó ń gbé ní káìdì náà wọ́n ní nígbà míì tó bá di pé owó bá tán lọ́wọ́ wọn wọ́n máa ń dì dá ìwádìí dúró wọ́n wà á rọ́ọ̀b ṣé wọ́n sọ́ṣọ̀ wọn nù ẹnìkan sọ́ṣọ̀ wọn nù ẹnìkan tó ń bá tó ń gbọ́ gẹ pé àwọn gómìnà kan náà ní sọ́ṣọ̀ wọn gbà kan àbí oríṣiríṣi ń gbé ẹrú mọ̀ ni àmọ́ tẹ́lẹ̀ ń bí líf ni pé àwọn ẹni yìí eré àkídà kan ni wọ́n wà ṣùgbọ́n ti ṣe òṣùgbọ́n ti àti padà ó ti lè fún wọn sọ̀rọ̀ ẹ wà àwọn ọmọ ìsọ́ọ̀bù tí wọ́n ń sinmi lẹ́wọ́ nìkan lọ ní kwara tẹ̀ wọ́n ti lọ lè pa gbogbo àwọn ènìyàn tí wọ́n lọ kó sàánú rẹ̀. na wọ́n ní kí ni òun lẹ́nu pé òun náà fẹ́ jọ ìrìn ọjà gbogbo ya tó pé bóyá òun lọ di gbogbo ẹ̀sìn gàárì tó ṣẹ́jẹ́ tó bá ti gbọ́ ẹ̀sìn yìí nílùú nàìjíríà yìí ó tún náà lẹ́yìn ti yí ọ̀hún gbogbo nǹkan tó máa ń jẹ́ pọ́ọ̀s lọ́ra tàbí sẹ́yìn díẹ̀ ìtọ́jú òdodo rẹ̀ níbẹ̀ ìtọ́jú òdodo rẹ̀ níbẹ̀ afẹ́ akọ̀ àwọn ẹ̀kọ́ wà níbẹ̀ ó rà yíyí fún politics tí a ní káwọn èèyàn tá ní ẹyìn kàlàfí afẹ́ ajá àwọn èèyàn pépè sí pé káwọn èèyàn ó ṣe pé kò lẹ́tọ̀ọ́ pé káwọn èèyàn pépè sí káwọn èèyàn ó ṣe àwọn tó ń jẹ́ tó ń jẹ́ sálà tó ń bẹnu ní politics tó bóyá wọ́n súnmọ́ àwọn kan wọ́n ń yọ ọ̀dá lára àwọn tán jẹ́ àwọn ní politics wọn ẹ̀sìn ìpá àwọn náà súnmọ́ wọn gan táwọn náà ń ṣe kódà even àwọn nítumọ̀ ní impact lára àwọn ènìyàn jẹ́jẹ́ díẹ̀ so ìtumọ̀ tẹ́lu nǹkan ni pé kìí ṣe pé ẹ bá ní káàrin lọ́wọ́ dèjì kìíní kan àwọn ènìyàn ó dé bẹ́ẹ̀ àmọ́ kó wá pé ẹ̀yìn gẹ́gẹ́ lẹ́mọ̀ pèpè sí pé ọya ẹ máa o òṣèlú ló kù níbi wọ́n níbi ohun ní súnà níbi òṣèlú ẹdẹ níbo kọ́ bàjẹ́ tó náà ní gbogbo àwọn nǹkan yẹn fọ́ọ̀sì ní wọ́n ti gbọ́ súnà yìí lọ bèbí ẹ̀ ibù làwọn tí wọ́n ti kán bẹ́ńbẹ̀ kan sẹ́yìn wá gbọ́ súnà yìí ẹlòmíràn wò pé á ah, tó bá ti rí ọ̀nà mi báyìí bí òṣòro jáde fún bẹ́ẹ̀ tuntun náà tó lọ rẹ̀ làwọn ní ọ̀rọ̀ ìran àti rẹ̀ àti ìfẹ́ Israel wípé kí ni sáńdà wa mùsùlùmí bẹ́ẹ̀ sáńdà wa ni kó yẹ wa pé kékeré àti ìfẹ́ kìsìrí náà kọjú kìsìrí méjì síra wọn ìpinnu ọ̀sán ayé lẹ́nu so káwọn rẹ́dáǹtì kàmọ́ wà kámọ́ kámọ́ kámọ́ wà ń tó wá ní. nǹkan ìbá ṣe bẹ́ẹ̀ ẹ mọ́ ìjọba jẹ́ kámọ́ tàwa tó bá jẹ́ pé bí ìran ṣe rántà tó sàwùdí wà náà bá bá wọn ni yorùbá ṣe ń yí kọ́ ọ̀hún gbàtí wọn ju mítà bíi three hundred sílùú kan tí ó kọ ajú méjì àbẹ́yọ̀ kan náà lórí bí ló dún wọ́n ń ta sí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n kó gbogbo ẹ̀jẹ̀ ni wọ́n sọ ọ́ domi tó ó fi àwọn náà lára balẹ̀ pẹ̀lú Saudi Saudi mo sọ fún wọn pé àwọn ò gbà wọn láàyè kan wá jà látọ̀dọ̀ àwọn àwọn ò gbà wọn lẹ́tà láàyè fẹ́ wọn ò gbà wọn láàyè wọ́n sì ń pariwo pé àwọn ò rí bẹ́ẹ̀ àpò àwọn ò gbà wọn láàyè so àwọn ìran wọn sọ pé àwọn ló gbà wọn láàyè àwọn làwọn gbà wọn láàyè àwọn ló gbà wọn láàyè ẹ sì gbọ́ ọ̀rọ̀ ọṣẹ ẹ sì gbọ́ àwọn ìran bọ ìta onílé ìran gbà bọ. ìdá ah, pẹ́ wo ewu ewu nǹkan bá ẹni tẹ́ ẹ mọ̀ pé ṣé òkúrọ́ burúkú ní ayé wọn ayé wọn òkúrọ́ ní ẹ̀sìn wọn irọ́ ni ẹ sì gbà wọn gbọ́. so àní tó wá burú jù ní pé ẹ̀yìn àpá kí ló kàn sí níbẹ̀ wọ́n dá sí wọ́n sí pé tó kó kọ́lọ̀ kó ṣàwọn náà wọ́n ní kí ni àwọn ìròyìn wọlé ìlú amr ìròyìn wọlé ìlú amr náà ni pé yóò ní authority tó yóò ní authority yóò ní agbára pé ẹ̀mú ṣe ní nǹkan gbà lọ́wọ́ àwọn ìjọba àwọn ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nìyẹn àwọn ọba tó jẹ́ ọba ilẹ̀ Yorùbá ọba Nàìjíríà ọba àwọn kìnìkan táwọn ọba Kánò ọba kìnìkan ṣe bí gọ́ọ̀mẹ̀ntì gbà lọ́wọ́ náà nù nítawọn òyìnbó gbà lọ́wọ́ wọn nìyẹn wọ́n ti agbára wọn kù àwọn ni wọ́n lágbára tẹ́lẹ̀tẹ́lẹ̀ láwọn ọba lọ́dọ̀ pẹ̀lú lè mú lágbájá wa ẹ̀sìn mọ́ túbú ẹ̀wọ̀n ló ń jẹ́wà wọn ó sì sì mọ́ bẹ́ẹ̀ gbà tó yálà wọn nínú nínú àá ẹ̀sìn kalẹ̀ àti gọ́ọ̀mẹ̀ntì ìjọba gbogbo àwọn dòmìnirì ẹ̀sẹ̀ bíbí ọlọ́pàá náà rí ọba so irú ní ìsọba nípa níjọba lónìí yìí ta ni orin tó ń jẹ́ wà lẹ́yìn ọ̀la àmù sọba láṣẹ gbóngbóngbò ó lè jẹ́ mùsùlùmí ó lè má jẹ́ mùsùlùmí òun náà ni àmọ́ tó bá ń ta ni wà lẹ́yìn ọ̀la àmù sí mùsùlùmí ta ni wọ́n fi ọ̀rọ̀ mùsùlùmí lọ Nàìjíríà ọba Sokoto ni látọwọ́ ta ni látara federal látọ̀dọ̀gbẹ́ federal government òun náà ni sẹ́nu fáwọn ni wọ́n ń níjọba àwọn ni wọ́n ń ní àṣẹ nu náà mo fi ń sọ fún ọgbẹ́ ìpínlẹ̀ bá fẹ́ fẹ́ gba ìjọba ẹ lọ Àbújá lọ lè mú pẹ́sidẹ́ǹtì kẹ́ẹ̀tì ṣé kí ni irú tó ṣe fáwọn sọ́jà jọ ní ihò àwọn tó lọ́fẹ́ tọ́lá di kú pàbí kiri kan ẹ̀yìn tẹ́ ìlọ́bá ríru ẹ̀ ètò tó di bá fẹ́ ẹ̀rù so àwọn yìí ló ṣá ìtẹ́ láwọn yìí ló gbìyànjú láti ṣe kí ẹni báwọn yóò lọ kíni wọ́n tíra wọ́n di six lọ́dún pé ah, àá ilé ìfẹ́ dẹ̀ nǹkan wo So bó ṣe jẹ́ nù. tòun tó wọ́n pè ní àwọn ilé aláṣẹ ní ìlú ọ̀tọ́rìtì lọ́wọ́ agbára ogun wà lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ ajé wà lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ ìwòsàn wà lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ọwọ́ rẹ̀ ni ó wà. náà ó kì í kó rẹ níjọ kí wọ́n á yẹn nìkan pé àmì ìròyìn àbí wà kílò wà kílò Lagos State ni gómìnà ẹlẹ́gbẹ́ wọn ṣe rí ara wọn jẹ gómìnà àbí ọ̀tẹ̀ tí wàá yàn yìí kí ló tó wá ṣe kí ló ṣe lẹ́yìn gan tẹ́lẹ̀ yàn tòun eléyìí ó wá takò síwájú kó bá jẹ́ wá takò ẹ̀sìn mi kò bá dáa òkè ọmọ ọ̀pẹ́ẹ̀tì ìjọba mi lábẹ́ ìjọba ẹ̀ lánlá ọ̀la èèyàn ń kiri ara yẹn ń ṣe ara yẹn tó ẹ̀sìn yẹn máa bá ẹ̀sìn lọ bá ní ṣe dáwà rẹ̀ lọ ní mọ́kà ànábì ò ní ìdákọ́ńkọ́ ìjọba nígbà wọn wípé nǹkan lọ́wọ́ ní ìjọba òkè ní àwọn ẹni tó ìlà bóyí àmìràn yìí ọkùtún àkà so tẹ̀bá ní ẹni náà ni onígun ìjọba gẹ̀ ní ṣe tó bá mú ẹnìkan pé ń káì láti ẹmọ lọ́ǹtà rẹ̀ gẹ́gẹ́ bí pé rebellion àti ọ̀rọ̀ pẹ̀lú ìkàbáwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún fẹ́ ti revolution àti ó ń ti gẹ́gẹ́ bí rebellion ti gate government ní ibi ṣeré o irú ẹni ti iná ń bí o ẹ bàbá ọ̀sẹ̀ pé iná wọ́n ti kánú àti kánú rẹ̀ kọ́ni ẹ tó ibi ṣeré àmì ẹ̀ ti fẹ́ yíká fi ń bojú ẹ̀wà lẹ́yìn ti dá wa àbúrò ẹ̀ ti ń tẹ́lá bẹ́nu ẹ̀yìn pé pàṣẹ rebellion lábẹ́ ọmọdún lẹ́yìn ṣe náà wọ́n ní kó láyé ti pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ ìdákàmọ̀ wọ́n náà àníwò wọn àìwò wọn náà láti ń sọ̀rọ̀ yìí àìwò wọn náà láti ń sọ̀rọ̀ yìí ẹ̀rì tó ń gbàgbọ́ rẹ̀ parí gan òṣàdúrà fún ọmọ náà kọ́lọ̀ kọ́ yọ ọkùnrin gbogbo wàhálà fẹ́ kọ́ra wọn sí ìyẹn tá bá lè rí tá bá rírò kan wà wá kan òkà káyìn tá ló bí ìtẹ̀ tó bá fàyè rẹ̀ lẹ̀ abakọ̀rọ̀ tó tẹ̀ ń ṣe báyìí tó bá ṣe mọ̀ ṣe pẹ̀lú àwọn tí ó bá jẹ́ gbogbo ẹni tó ń yapa ìpín ọlọ́run náà tó wọ́n ní ẹ̀yìn òun náà lápapọ̀ rẹ̀ pé wọ́n ní àmírù àwọn ẹgbẹ́ tó ń ra wọn yẹn ọ̀tà kú lára mẹ́lì tó kò dá tòun tí wọ́n ti máa ń ní àmírù ní pé ẹ̀ ń bá ń ṣe ìrìn àjò àrẹ́bì ní kẹ́ lẹ́nìkan àmírù sì ní àmírù ní wọ́n mi ní pé kẹ́kàn fi ṣètò láàrin ara ọmọ ṣe ṣégeṣége àwọn kan wá ní pé àmírù bí ìjọba náà ni ọjọ́ tánàbí tẹ́bí jẹ́ tẹ̀nu tọ́tánàbí wọn àwọn kan lọ sí ogun wọ́n lọ sí rìn àjò wọ́n wá yẹ pé wọ́n ní ibi àmírù rìn àjò yìí àmírù <clears throat> sáfàr pé wọ́n ní wọ́n bá débẹ̀ wọ́n dọ́nà lọ́ba dáná kalẹ̀ wọ́n ní kí wọ́n kó tiwẹ̀ pé wọ́n àmírù pàṣẹ ẹ̀yìn wọ́n ní à bọ́lájà mọ̀ wọn náà àfẹ́ wọn náà làbí ń fẹ́sẹ̀ àwọn òmìnira olóhùn àwọn tẹ́lẹ̀ wọ́n pé wọ́n wọ́n dọ́dọ̀ àlọ́ ìgbà wọn sọ fún àlẹ́bí ni tẹ́ bá wọn náà wọn ní ìjà kọ́lá ìní jáde náà láéláé ẹ̀gbọ́n níjẹ́ wọ́n ẹ̀gọ̀ tó àmìrù àmìrù mọ̀kà nípa ọmọ mú sọ ní rìn àjò ìtọ́rọ ẹ̀dẹ̀ aláṣẹ tó wọ́n lọ́rùn àìdàn tó ṣáàlùkọ̀ lọ́rùn ní ọ̀ṣẹ̀lẹ̀